ẹ káàbọ̀ padà ẹ̀yin ará ilé èmi àti àlejò mi náà ṣì wà nílé agodo tàjọ ń fọ̀rọ̀ jomi tọ̀rọ̀ lórí ojú kíkùn ọ̀pọ̀lọpọ̀ ìgbà làwọn tó máa kun ojú máa sọ pé wò ó mi ò tiẹ̀ kun ojú lọ bí tí mò ń lọ torí pé ti bá lọ látàárọ̀ ó dìrọ̀lẹ́ kí n tó dé tó bá dẹ̀ sì di bí ọwọ́ ọ̀sán yẹn gbogbo mékọ̀ọ̀pù á ti máa rí yàmàyàmà lójú wọn á ní wò ó mi ò tiẹ̀ ráyè wàhálà kí ló one nù ṣẹ́rí weather tó wọnú mọ́tò tó wọ oríṣiríṣi ibi tó dẹ̀ jẹ́ pé weather ẹ máa notice pé tẹ bá make up during the wet season ìyẹn rainy season ó máa stay longer okay. ju àsìkò oorun lọ. okay. to avoid this oríṣiríṣi èròjà ló ti wà tó jẹ́ pé ẹ máa kọ́kọ́ kùn kẹ́ tó kùn foundation kẹ́ tó kùn powder tó máa jẹ́ kí foundation yẹn àbí makeup tẹ́ bá ṣe kó má lè ṣàn dáadáa kó dúró for a longer period. Okay. kí ni àwọn èròjà yẹn torí ó ṣe kókó káwọn èèyàn mọ̀. ẹ èròjà yẹn primer. Okay. àwọn face primer face primer àwọn kan tún máa ń lo magnesia milk. Okay. sísàlẹ̀ ojú kan tó kun foundation le. ṣeṣẹ́ face primer nìyẹn náà máa ṣe. iṣẹ́ face primer ló máa ṣe iṣẹ́ tí face primer ń ṣe lòun náà ń ṣe. lòun náà ń ṣe ok yẹn ló máa jẹ́ kí makeup yẹn dúró. kò yẹn dúró kó dry dáadáa because tí makeup bá dry kò ní máa fall off. ok um, yàtọ̀ sí yẹn ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa sọ wípé wọ́n á tún tẹ spray kan sí ojú wọn. sí ojú ìyẹn láti jẹ́ kí powder tẹkùn lè kó set ṣé mọ̀ pé àtẹ̀sẹ̀ <laughs> ẹ wá ku powder ẹ máa notice pé bẹ́ẹ̀ ṣe ń rẹ̀ níyì ó máa máa ṣe bẹ́ẹ̀ ni kó ń break. ẹ ó máa máa fàlà. ó ń fàlà so kó má bàa fàlà mo ṣe máa ń ṣe ìyẹn lórí. ok <laughs> so wàhálà wà. jẹ́rìí <laughs> àti ṣoge òyìnbí. kò dẹrùn rárá pàápàá jùlọ àti kojú ṣẹlẹ àti wọ aṣọ ṣèbí kéèyàn lọ sọjà kó rà á ni. bẹ́ẹ̀ ni jẹ́mu kí táwọn ọkùnrin bá ti wọṣọ wọn wọ́n jáde lọ́n ti wà wá wá gbọ́dọ̀ tètè jí hmm. ká kọ́kọ́ wọṣọ nítorí makeup yẹn gangan níṣẹ́ ibẹ̀. yẹn níṣẹ́ <laughs> ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó bá ti fẹ́ lọ patí pẹ̀lú ọkọ̀ wọ̀ ọkàn àjà ti jí wọn bí o <laughs> lọ máa <laughs> ó wá tó bí ọmọ ọdún mélòó kéèyàn tó lè bẹ̀rẹ̀ sí ní máa ṣe àwọn oge tá à ń sọ yìí. Ah! ó bẹ̀rẹ̀ láti bí eighteen years because mo believe pé by eighteen years ó yẹ kí ọmọ tó wà ní secondary school ti jáde. bẹ́ẹ̀ni secondary school èmi máa ń rí as an abuse tí èèyàn tó bá wà lesser than eighteen years tó bá bẹ̀rẹ̀ sí ní lo make up mo tún máa ń rí tó jẹ́ pé àwọn kan máa sọ pé àwọn model ló máa lo make fún èèyàn tó bá wà under age there are some kind of dressing tẹ máa mú fún irú èèyàn bẹ́ẹ̀ yẹn irú èèyàn bẹ́ẹ̀ should still be um, kí irú èèyàn bẹ́ẹ̀ yìí máa um, showcase natural beauty okay. at that age so tó bá ti wá débi eighteen above eighteen you can do whatever you like. èmi ti ẹ̀gbọ́ kinní kan àmọ́ kì í ṣe iṣẹ́ ti tèmi since tó jẹ́ iṣẹ́ tí mo mọ̀ pé tún máa mọ̀ dáadáa ń pa ẹ̀. wọ́n nípa àwọn tó ṣe makeup gangan mm. wípé ìdí tí wọ́n ṣe ṣe ni fún àwọn tó jẹ́ pé wọ́n ti ń dàgbà á lè pè wọ́n padà wálé pé à ẹ̀yin màmá ẹ má sẹ́ńpẹ́ á pè wọ́n wálé pé ẹ̀yin màmá ẹ má sẹ́ńpẹ́ o ẹ ṣáà bẹ̀rẹ̀ sí ní tún máa look young á wá ah. di sweet sixteen wípé makeup ò sí fún àwọn tó jẹ́ pé wọ́n ṣì ìwà you know wọ́n ìwà ní prime age wọn tára ṣì ń dán tí gbogbo ẹ̀ ṣì ń dúró ó má dé yà mí lẹ́nu kó tẹ́mi gbọ́ pẹ̀lú ìtẹ̀dẹ̀ sọ yìí. bí ìṣeré owó làwọn arúgbó àwọn màmá ìbọn náà lọ lórí olùsè olú ìyá tèmi sì ti bá tẹ̀sán pé mo fẹ́ mi kó má sọ pé díẹ̀ díẹ̀ à ah, ń mm, mm, mm, mi but orú àwa yìí ń sin àmọ́ pé ẹni nídìí ẹ̀ nídìí ẹ̀ cause ah, oríṣiríṣi ibi la ń lọ ayé ah, máa meet a lot of people ìyẹn ò ní pé tá bá lọ naturally pé ààrẹ wà báwọn ibì kan máa wà tó jẹ́ pé wọ́n ní when you are a Rome you behave like a Roman àwọn ibì kan máa tó jẹ́ pé tó bá débẹ̀ o kàn lè lọ kó kàn ṣojú ẹ̀ béèyàn tó ṣẹ̀ṣẹ̀ jí àbí béèyàn tí ò mọ oge ok so èmi ò tú wá ti gbọ́ ti àwọn ọmọ ẹ̀yin ò agree sí tó bá tiẹ̀ jẹ́ pé bẹ́ẹ̀ ló ṣe rí wọ́n máa ń sọ nǹkan kan wọ́n ní bí gbà ń yí ká máa bá wọn yìí lóòótọ́ lóòótọ́ ó lè jẹ́ pé ìdí pàtàkì tí wọ́n ṣe gbé ọ̀rọ̀ mékọ̀pù ọ̀nà mékọ̀pù jáde nìyẹn. pé torí àwọn àgbàlagbà pé àwọn àgbàlagbà sọ́dọ̀ àwọn lè lu yọ̀ǹga ó fit àwọn àgbàlagbà ọlọ́run pé ká bá wọn lò mẹ́ẹ̀nà. àmọ́ the irony there now is that àwọn àgbàlagbà tí wọ́n bá lo makeup hmm. ó máa ń jẹ́ kán look younger. bẹ́ẹ̀ni tí àwa ọmọdé tá bá lo makeup a máa ń ó máa so ṣé àwọn tó sọ̀rọ̀ yẹn kọ́ntọ̀kọ̀ntọ̀ lọ́sàn àbí wọ́n mọ̀ nǹkan ah, tó ń sọ. adékun wọn mọ̀ nǹkan tó ń sọ nìyẹn o cause listen téèyàn bá lo makeup wa look mature wa look older. ṣe rí makeup ojú tèmi yìí hmm. bó ṣe dàbẹ́ kó rẹwà tó tí bá fọ ojú mi ok tí bá sọ pé kì í gẹ̀ẹ́sì ọjọ́ orí mi ń sìn ọjọ́ orí tẹ máa gẹ̀ẹ́sì ó máa yàtọ̀ sí tí bá ti fọ makeup yẹn kúrò tó yẹ pé natural look mi ló wà níbẹ̀ and most of the time makeup máa ń jẹ́ kíyàn look older regular makeup though àwọn tó ń ṣe makeup bíi ti yín náà máa ń sọ ipa pé àwọn máa ń ṣe makeup tó yẹ kó máa jẹ́